أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين eléyìí أن يبقى في gbogbo olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò yìí tó ń wá sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé bó kí gbogbo wa o àkú ọ̀la jímọ̀ tòní ọlọ́run dákun wọ́n sì jímọ̀ tòní lákìmọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run já sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lókè èèpẹ̀ pẹ̀lú àlàáfíà ara mo kí gbogbo ẹ̀yin afá o mo kí gbogbo ẹ̀yin olùkọ́ wa gbogbo ẹ̀yin òbí wa pátá ni mo kí ọlọ́run dákun sábà wa kí ju bó ti ẹ̀ka kí yín lọ. ẹgbẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúà lórí ètò yìí tó wa alhikima hmm. ẹ̀yin èèyàn wa mo tún rán wa létí ni wípé ẹ gbàgbé láti bá wa dá ṣètò yìí gbogbo ohun tẹ́ bá ní tẹ̀ ń tà ẹ kó wá fún wa kábà yìí náà sọ afẹ́fẹ́ lórí ètò yìí kí gbogbo ayé lè mọ nǹkan tẹ́ ẹ gbé dání lórí ètò yìí náà ni gbogbo ọjà tẹ́ bá ń tà tó bá jẹ́ ọjà Islam pàtàkì ju gbogbo ẹni tẹ́ ń kóyàn lọ sí umura tẹ́ ń kóyàn lọ sí hajj ètò yìí gangan rèé a lè gbàlejò èèyàn méjì mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà kò sí kankan tẹnìkan ò dí tẹnìkan lọ́wọ́ torí pé ètò tẹ rí yìí wọ́n ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé ni gbogbo ayé ni wọ́n ti ń wo ètò yìí hmm. gbogbo áfíríkà pátápátá ni wọ́n ń wo ètò yìí gbogbo europe pátápátá ni wọ́n ń wo ètò ráwọn èèyàn ń pè wá láti ayé gbogbo ayé láyé náà ti ń pè wá wọ́n ń pè wá káàkiri gbogbo àgbáńlá ayé sọ owó bá ti wá sórí ètò yìí ẹ ti mọ̀ pé gbogbo ayé lẹ bá sọ̀rọ̀ yẹn eh, ọlọ́nkọ́ musa gbẹ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbẹ̀yìn tẹ̀ ń kóyàn travel lọ sílẹ̀ mímọ́ àmọ́ka tí ó mọ́ra nàbí ti hajj ti inú Ramadan ni àbí ti December àbí báwo lẹ ṣe fẹ́ ṣe ìrìn àjò yín ẹ máa bọ̀ lórí ètò yìí afamok travel à ń retí yín sẹ́ẹ̀ mm, usra travel à ń retí yín àti gbogbo ẹ̀yin tá a mọ̀ máa káàkiri káàkiri káàkiri àti gbogbo ẹ̀yin tá a ti kọ̀wé sí à ń retí ìṣàyè látọ̀dọ̀ yín bàbá wa ọlọ́lá jùlọ alhaji wa professor ahmed bin salahudeen aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited bàbá à ń retí ẹ̀yin náà lórí ètò yìí a mọ̀ pé ọ̀nà pọ̀ ṣùgbọ́n a tún fẹ́ kẹ́ fẹ́lẹ́ yìí náà kún a ti mọ̀ pé nínú Ramadan ẹ ti sáyìn pẹ̀lú wa pé pẹ̀lú ògùn ọ̀nà nínú Ramadan ẹ máa gbé tó wa ẹ sì máa ẹ máa ṣe dáadáa sí wa ṣùgbọ́n lẹ́yìn náà afẹ́kẹ́ tó bá fi kún Ọlọ́run mọ́sà máa bá ara yín lọ́wọ́ Ọlọ́run mọ́sà dúró tì yín Ọlọ́run ní fi yín sílẹ̀ gbogbo ẹ̀yin aláṣẹ iléeṣẹ́ Standard Insurance Consultant pátápátá ni mo kí Ọlọ́run bá mi dúpẹ́ fún yín o Ọlọ́run ọba mi gbàdúrà ẹnìkọ̀ọ̀kan yín à ń retí ọwọ́ yín lórí ètò Ọlọ́run ọba ń dúró tì yín. náà níjẹ̀jọ́ hmm, Abdul Lateef Ọmọlóye tí mo gbé wá tí wọ́n bá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nípa ikú wọ́n á ní lénìí mo tún fẹ́ kí bàbá náà wá torí pé nǹkan pọ̀ lára wọn wàláhì tàláhì láǹfààní tí gbogbo ayé sì ń retí tí wọ́n ń jẹ́ olùtọ́sọ́nà fún gbogbo àwọn èèyàn kọ́lọ́ dákun sàjárí wọn pé ọlá nàbí lọ́dọ̀ ọ̀la àwọn mo tún gbéra lónìí bàbá ìbá ń sálàmù sáwọn aráalé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa yìí tá a fẹ́ yanjú lónìí tọ́pìkì tèmi yàtọ̀ sí torí pé ọ̀tọ̀ ni nǹkan míì tá a fẹ́ yanjú lónìí lónìí a fẹ́ yanjú ọ̀rọ̀ wípé anabi muhammad àwòkọ́ṣe rẹ̀ torí nítorí pé tọ́pìkì wá gangan òun náà ni pé ẹnìkan sọ̀rọ̀ lórí social media láìpẹ́ yìí ó ní pé kí lànàbì tiẹ̀ ṣe gan kí lànàbì kí ànàbì muhammad tẹ́tẹ́ ń pínlẹ̀ yẹn gan kí ló ṣe gan kí ni nǹkan tó ṣe gan tó tiẹ̀ ṣe fáyé gan ha mo ní à àyè ní mọ̀mọ́ ń sọ àwọn èèyàn nu o àyè ní mọ̀mọ́ dídínì tí mo fi mo á lọ gbé àwọn afáwà pé afáwà lóòótọ́ àmọ̀ pé ìròyìn Muhammad ọkọ̀ jantẹ́nìkan lè sọ ṣùgbọ́n a kàn sọ díẹ̀ bí ń tini nípa bá nábì ti jẹ́ àwòkọ́ṣe eré tọ́lọ́ ní òun ní ẹ wò ó bẹ́ẹ̀ bá ti wò ó tẹ́ ẹ wùwà bí ti ń wùwà tẹ́ ẹ ṣe bí ti ń ṣe tẹ́ ẹ sọ̀rọ̀ bí ti ń sọ̀rọ̀ tẹ́ ẹ ṣètò bí ti ń ṣètò ẹ ti dọmọ àlìjànnà kí lànà bí wàá ní lára tọ́lọ́ fi rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ fún wa bẹ́ẹ̀ baba Sheikh Abdulateef. <laughs> الحمد لله الحمد لله الذي ارسل سيدنا محمد صلى الله عليه وسلم وباتيونا نبي محمد وجعله اسوه وقدوه للعالمين وانا نبي واسع نبي ناو قصير في ارسله وقدمه على كل نبي ارسله ọba àlekíọ́lá rán ànábì wáyé sallallahu alaihi wasallam ó wá ṣe lọ́gà gbogbo àwọn tó ti rán ṣáájú rẹ̀ nítorí ànábì lòpin àwọn ànábì ọlọ́ hmm. ṣùgbọ́n wọ́n wá ṣe lọ́gà hmm. ìṣelọ́gà ni látara ntọ́lọ́hún kó sí lára ànábì jọ̀gá débi wípé hátà laukana Isa hayyan láttaba tá ànábì Isa abánabi musa tábàwà láyé lónìí n ò ní lẹ́nìkan tí wọ́n fi sọ̀gá àwọn tó kọjá anabi wa muhammad sallallahu alayhi wa sallam látara tó lọ́n gbé fa anabi tó gbèsè lára. ṣùgbọ́n idha aradna an natakallama an shakhsiyatihi sallallahu alayhi wa sallam fa'an ayyi janibin min jawanibi shakhsiyatihi natakallam. Allah abala fẹ́ sọ̀n kẹ́pà anabi sallallahu alayhi wa sallam ibo la mú. ibo la ti fẹ́ bẹ̀rẹ̀. ibo la mú nǹkan pọ̀ lára anabi sallallahu alayhi bẹ̀rẹ̀ ẹ jẹ́ á mú lára kẹrìmù sàjáyà wà husnul khisal àwọn àdámọ́ tó dáa àtàwọn àwa tó dáa léyìí tó já sí pé lánàá àti lónìí ààrí lára ẹnìkan bí òsàrà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam a máa rí ilé ìbí wòdó ó fojú hàn gbangba gbangba lára ànábì wa Muhammad láti máa rí i inú tí ó máa tọ́ka <clears throat> nǹkan bẹ́ẹ̀ bá ànábì ṣe jẹ́ ká gbé lára ìtàn kèfèrí fojú ànábì rí sallallahu alaihi wasallam gbogbo tí ń jẹ́ ànábì tó ṣẹ́kù pátá wọ́n á fojú ẹlòmíì nínú wọn rí one over ten tán fojú ànábì wa Muhammad rí sallallahu alaihi wasallam ànábì ò sì ti torí ẹ̀ kó wá ti torí ẹ̀ kó bínú. Hmm, hmm. gbogbo àná la mọ àwọn Musa kí ló padà sí kí ló gbẹ̀yìn àtàwọn ẹjọ́ ẹ̀. Allah wọ́n lọ́n ìwọ́ lọ fún fìrànà lówó ọ hmm. fáwọn ọjọ́ rẹ̀ lówó. wàtúmísì aláàmù wálé. Eh, ìtúmísì aláàmù wálé gbogbo owó yọlọ́ máa ń parẹ́ ah, wọ́n ṣúdẹ̀ alákòlómi ọlọ́run bá ń lé mọ́ wọn fún lẹ́ mọ́ wọn nú ọkàn. ó dẹ̀ pé mo fi falayu mínú hátà yàrá wọlé àgọ́ abalẹ̀ alima wọn ò ní gbà wọ́n lọ́ngbọ́ àfi kí orí àti tanití roni. bẹ́ẹ̀ni ṣùgbọ́n àdéhìsì kan wà ọ̀rọ̀ kan wà tí ń tọ́ka eléyìí Sayyidina Umar radiyallahu anhu eh, Sayyidina Umar náà ni olówó anábì lọ́jọ́ kan sọ̀rọ̀ sọ́la ó ní bi abi wa ummi anta ya Rasulallah ah gbé ọ̀tá pé ìyá mi àti bàbá mi mo fi hàn sẹ́ẹ̀rí òjíṣẹ́ Ọlọ́run wọ anábì. ó ní laqad da'a Nuhun ala qawmihi fahalaku ah, táwọn èèyàn fojú ẹ̀ rí wọn fojú Nuhu àrí tó bẹ́ẹ̀ ó ṣépè fáwọn ọjọ́ rẹ̀ gbogbo wọn parẹ́ mm-hmm. ẹ̀rí tá a bá wo nusratu Nuh ẹ̀rí pé anabi Nuh alayhi salam ó ní rọ́bì látàdárí alal ardi mílẹ̀ káfíìn náà dayyara àwọn kẹfẹ́rí wọ̀nyí àwọn tó rán mi sí ọlọ́run mọ́jọ́ kẹ́nìkan ni wọ́n tá sọ pé ẹ káàárọ̀ tí ó sọ pé ẹ máa wọlẹ̀ tá sọ pé salamu aleykum mọ́jọ́ kẹ́nìkan tí wọ́n sọ pé ẹ rọra ẹ̀yin owó nìyẹn o bá ń pa gbogbo wọn rẹ́ ìnaka mm-hmm. ìntàdárì nítorí tó bá sẹ́nìkan kúnú wọn yudillu ibadaka wọn ò mọ̀ sọ àwọn ẹrú rẹ nù ni wàlá yalidu ilà fàjẹrọ kàfàrọ gbogbo wọn tí wọ́n máa bí ọmọ pòkì ọmọ kẹfẹrin wọ́n máa bí Ọlọ́run sì bá nàbí nù àwọn ọba yẹn ju wọn bẹ́ẹ̀ sẹni ọmọ ìrù wa kọjú sànni sàṣà ó ní ah lakọdí dáhà nùhù alákọọmihì fàhálàkù nù àṣepè fáwọn ọjọ́ rẹ̀ wú wọn parẹ́. fàlọ́dà áwùtá aléyìnà tí wọn náà bá wò wá táwọn èèyàn wù tó bá ṣépè fún wa ni láhàlákínà mẹni àkìrìnà ó là bá parẹ́ látòrí nọ́mbà wá àwọn adórí nọ́mbà last ni. lákọ̀dẹ̀ wúti azọ́hàrúkà so ó láwọn èèyàn táwọn wòye they stepped they have stepped on your back wọ́n tẹ̀ ẹ́ lẹ́yìn mọ́lẹ̀ wọ́n tẹ̀ ẹ́ lẹ́yìn mọ́lẹ̀ wàhúdì miya wajihok ó they made your face to be bloody wọ́n gbẹ̀jẹ̀ lójú ẹ̀ tẹ́jẹ̀ bò wà níbi sọ̀rọ̀ sálà wọ́n bojú ẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ilẹ̀ bí wọ́n ṣe lò lónìí wọ́n kó sèrò tóró báyìí yàtọ̀ ó ní wà níbi sọ̀rọ̀ sálà àwọn èèyàn kẹ́ ẹ̀yìn ẹ̀ wọ́n fọ́ sí ẹ̀yìn ẹ̀ wọ́n yọ ẹ́ lẹ́yìn ṣùgbọ́n pẹ̀lú gbogbo tẹ́sẹ̀ fún ẹ yìí fa abayta an taqula illa khayra ọ̀sán insist náà ni pé ọ̀rọ̀ bú ò ní tẹnu rẹ jáde sí wọn wa qult ó ní tó ń sọ náà pẹ̀lú gbogbo tó fojú ẹ̀rí ni pé Allahumma ghfir li qawmi fa innahum la ya'lamun ọlọ́ba foríjì wọn kò tí ì yé wọn ni wọn ò tí ì mà ni ẹ́ ìkànnì yẹn báyẹn níbi ìwáyà mi ó ló sọ pé ọlọ́wọ́n bá ọ á di qawmi bá ń fọ̀nà màwọn ọjọ́ mi nítorí kò tí ì yé wọn tá bá dá mi mà wọn ò ní í ṣe báyìí so inú táfikọ́ máa rí tànà gbígbé wa nìyẹn tabaláwo agbègbè ti wà á hmm. rí i pé ìwà ànábì kò sẹ́lómi tún fẹ́ fi jọ so ọba tẹ̀ wá léèyàn kan sọ̀rọ̀ ọba tẹ̀ wá yá wá ní onífàní oníkìnnìkan ọ̀rọ̀ tí ò ní túmọ̀ hmm. ọ̀rọ̀ tí ò ní túmọ̀ bàbá wo lágbègbè ẹ̀sìn tá ànábì sọ̀rọ̀ sálámù wá gan ó ń fà ó lẹ́nu kó ń wá bọ́ta yóò kó fẹ́ sọ̀rọ̀ kan pa ànábì sọ̀rọ̀ sálámù gbóhùn táwa ń ṣe ìta gbangba là á ti ń ṣe ọmọ yìí sọnù tí à ń bá ń ṣẹ̀sìn ti Muhammad hmm. <coughs> ẹ̀sìn ti Muhammad sọ̀rọ̀ sálámù táwọn Muhammad tó ń mú wá hmm. bákan náà là ń ṣe ń kírun hmm. bákan náà là ń ṣe ń ṣe gbogbo ẹ̀ oríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà tá bá lọ sí Allah. ńlá ní sọ̀rọ̀ sáré ló fi bá wọn lò ẹ jẹ́ kí n sáré mú kan wá bẹ̀ kó tó rí pa around up ilé kí lórúkọ ẹ̀ là Abbas tó ń jẹ́ òǹkù àná sọ̀rọ̀ sáré nígbà tó wà nù àwọn kèfèrí àwọn mùsùlùmí wà lọ sójú ogun wọ́n wá ṣẹ́gun àwọn kèfèrí wọ́n wá kó àwọn kan lẹ́rú náà tán kó lẹ́rú Abbas wà wà nù wọn tó jẹ́ òǹkù ànábì sọ̀rọ̀ sáré ibi hmm. táwa dè wọ́n mọ́ kò jẹ̀nà mọ́bi tá ànábì wà ànábì wà sùn látàlẹ́ tilẹ̀ fífẹ́ mọ́ ilẹ̀ wa fẹ́ mọ́ ìkànnì àwọn ọmọ ogun mùsùlùmí ló wá rí pé ànábì ò sùn látàná ó wà lọ́ba ànábì ànábì sọ̀rọ̀ sáà kí ló tọ̀ sùn ànábì ní anílò la abáàsì àṣehara ni abáàsì ń gbìn pẹ̀lú tẹ́ dè mọ́lẹ́sẹ̀ ń ló gba oorun lójú mi arákùnrin bá sáré lọ́dọ̀ abáàsì abáàsì ẹ̀ mọ́gbàgbé kèfèrí ni o ní jọ́nà lọ kò jẹ́ mùsùlùmí o wọ́n kójà wá bá mùsùlùmí o ó bá sáré lọ ọmọ ogun yìí bá lọ ló bá lọ tú kó mo ti lọ rìlísì tó wà lẹ́sẹ̀ mo ti túlẹ̀ anábì ni bali fa'alu dhalika bi jamil asra ẹ tú gbogbo wọn lẹ̀ mọ́jọ́ jẹ́ abáàsì nìkan. Allah alákùnrin lérò pé torí pé abáàsì ni radiyallahu anhu ó lérò pé torí pé ó jẹ́ fámìlì anábì lànà òfin sọ pé fámìlì mi tẹ̀ dè mọ́lẹ̀ ni ò jẹ́ nsọ anábì rárá kì í ṣe torí ẹ ẹ tú gbogbo wọn lẹ̀ bá anábì tí a ṣe jẹ́ ònu ah. sallallahu àwọn ẹ̀kọ́ ńláńlá kan ń bẹ tí mo fẹ́ kẹ́ ẹ máa dè mọ́lẹ̀ o ẹ gẹ́tẹ̀ ìjà ogun ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àtàwọn kèfèrí ni o àwọn tọ́lọ̀ wà ní kí wọ́n rí múnú wọn tí wọ́n dè mọ́lẹ̀ ẹ gbọ́ bá nẹ́bi tuntun ni wọ́n ṣe wọ́n sọlọ́lá sẹ́lẹ̀m ẹ sọ ogun tí ń wáyé láàrin àwọn èèyàn ní àgbáyé lóògùn tí àwọn ẹ mọ̀ ti já lọ bẹ̀ ẹ wo ẹ jẹ́ ká lọ sókè lọ́wọ́ náà bàtà bá padà dé hmm, ẹ gbọ́ wọ́nrin wọ́nrin tára nẹ́bùwà Muhammad ẹ máa mọ̀ lé ní kó tó di wípé arákùnrin kan tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń dókè lọ́nkì padà ná ẹ̀sìn ìwẹ̀kú kalẹ̀ ẹ ká padà sórí ètò yẹtò wa alihikima afáwà hmm. sheikh alimam abdullatif muhammad bello ọmọlóyè àwọn ni wọ́n bá yanjú ọ̀rọ̀ nípa pé anabi gẹ́gẹ́ bí àwòkọ́ṣe eré muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwòkọ́ṣe eré ẹ wá gbọ́ ọ̀tàn tí wọ́n sọ lẹ́ẹ̀kan nípa ìjà tó ṣe láàrin àwọn kèfèrí àtàwọn mùsùlùmí Abbas tó jẹ́ òǹkù ànábì ó ń bẹ láàrin àwọn kèfèrí ńjọ náà tí wọ́n wá dè wọ́n mọ́lẹ̀ gbígbin rẹ̀ ànábì ní torí ẹ̀ òjò wọn oorun sùn ẹ lọ tú wọn lẹ̀ kára ọmọ ni wọn kára ọmọ ni wọn la arákùnrin kan bẹ wọ́n pè ní Michael Hart ìwọ náà lè gọ́gù ẹ̀ who is Michael Hart lọ lè gọ́gù ẹ̀ lórí bó ṣe mú fóònù dání ẹ̀ gọ́gù ẹ̀ òun ń ṣe the most influential men in the world hundred most influential men àwọn èèyàn pàtàkì pàtàkì tí wọ́n lu ayé rí ó wá bẹ̀rẹ̀ sí gírèdì wọn anábì ló fi ṣe number one sallallahu sallam anábì ló fi ṣe number one Michael Hart yìí dẹ̀ ní kì ṣe muslim catholic ni lọ gọ́gù ẹ̀ gọ́gù ẹ̀ mo ṣe ń sọ lọ́wọ́ ẹ̀ lọ gọ́gù ẹ̀ wá rí bẹ́ẹ̀ <laughs> ẹ̀yìn àmì anábì lásáájú ayé àti tọ̀run bàbá àwọn àwòkọ́ṣe anábì Muhammad mo fẹ́ ká mú kan nú àwọn àwòkọ́ṣe ẹni ẹlẹ́ anábì ṣe dáadáa sáwọn ẹranko rí Eh, eh, ibòmí ilẹ̀ tún gbé a lọ anabi sallallahu alayhi wa sallam sẹ́ni ẹ̀jẹ̀ ń fi kan kún tó gun yẹn ká tó lọ bí dáadáa yẹ ní agbègbè àwọn ẹranko tá mùsùlùmí bá ń lógun anabi sallallahu alayhi wa sallam a máa sàsọ́lẹ̀ fún wọn ẹ gbọ́ àsọ́lẹ̀ yìí kẹ́ni wá compare pẹ̀lú ogun tí ń ṣẹlẹ̀ middle east lọ́lọ́ni pẹ̀lú ogun tí ń ṣẹlẹ̀ láàrin àwọn Palestine ní Gaza àti Israeli lónìí àti àsàtì àná Israel ti pa almost forty two thousand. Allah. so àná tí ó ń tẹ́ndẹ̀ ń celebrate wípé ó pé ọdún kan táwọn àmọ́ ṣe àtàkì òun Israel òun náà wá padà wá àtàkì wọn ó àtàkì lánàá ó strike Gaza yẹn lánàá ó pa seventy seven èèyàn kó n fi máàkì pé ó pọ́ ọdún kan tẹ àtàkì wa so almost forty two thousand ẹ wo forty two thousand yìí tá a bá lọ wo seventy percent wọn àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin ni sixteen thousand plus nínú ẹ̀ gangan nínú àwọn forty two thousand yìí ń ló jẹ́ àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin ẹ wá wà níbi sọ̀sán tá àwọn mùsùlùmí bá ń lọ jagun akẹ́fẹ́ wọn lọ bá jagun o hmm. ànábì wa sọ fún wọn yìí pé irozu bismillah ẹ lọ jagun yìí olóko ọlọ́run wà fi sabilillah sójú ọ̀nà ọlọ́run qatilu man kafara billah ẹni tí kẹjà lógun ẹnìkan lẹni tó bá jẹ́ ọ̀tá ọlọ́run onìkan ẹnìkan ẹja lógun látàkàtúlù wàlíìdà ẹ gbọ́dọ̀ pa ọmọ eke o wàlà mọ̀rọ̀ àtàn ẹ gbọ́dọ̀ pa obìnrin o wàlà kẹbí rọ ẹ sì gbọ́dọ̀ pa àgbàlagbà ẹ̀kọ́ tà nábì tó kọ́ àwọn sọ̀hábà nìyẹn bá ànábì sọ wá kọ́ ẹ̀ sọ̀rọ̀ àṣàlẹ̀ nígbà tó ń tún kúrò láyé tíṣẹ́ ní Abubakar rọ̀dí aláàánú tó náà tún take over bákan náà náà lòun náà tún ṣeṣe ìyẹn ló jásípò ogun tí wọ́n kọ́kọ́ jà lẹ́yìn tí ànábì lọ tán ṣẹ́yìn náà Abubakar ń kọjú sáwọn ọmọ ogun ó ní usaykum bi ash mo fẹ́ sàsọ́lẹ̀ nǹkan mẹ́wàá fún yín hmm. fàfàlùhà àní nǹkan mẹ́wàá ni ẹ wá kíìpù wọn báwọn nǹkan yẹn gbọ́ lẹ́nu ẹni tí ń jẹ́ olórí yín adarí yín ó láwọn kọ́ bẹ́ẹ̀ sí lọ báwọn èèyàn jagun yìí o látàkùnù ẹ má jàǹbá wọn o wàhálà tàgùlù ẹ má jẹ nǹkan dúkìá wọn kó wàhálà tàgàdérù ẹ má sì ẹ má ẹ má betray trust pé kẹ́ sọ pé aago báyìí la fẹ́ pàdé ní battlefield kẹ́ wá jí débẹ̀ kù wọ́n àbí ẹ lọ gbẹ̀yìn kẹ́ lọ ká wọn mọ́lé ó ní ẹ má ṣe gbogbo nǹkan wọ̀nyí o sẹ́nà abákìrì òun wí bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ń ṣe ń lọ yìí o la taqtulu walidan ẹ má pa la taqtulu tiflan sagira ẹ má pa ọmọ kékeré o wala shaykhan kabira ẹ má pa gbàlagbà o wala mura'atan ẹ má ṣe kínú ni ẹ má pa obìnrin o la ta'qiru àwọn igi bí igi kápẹ́ bí igi ọ̀pẹ wala taqtahu shajaratan musmira àwọn igi wọn tí ń bá tó bá léso lórí ọjọ́ sàn ni ọjọ́ gẹ̀dẹ̀ ni ó jẹ́ nǹkan gbogbo nǹkan tẹ́ bá rí pé so wà lórí ẹ̀ ó ní ẹ gbọ́dọ̀ ṣe kínú ni ẹ gbọ́dọ̀ gé o so ó wá ń sọ fún wọn la taqtulu shatan ẹ má pa àgùntàn wọn wala baqarata ẹ má pa màálù wọn wala wala wala wala kínú ni wala ba'ira ẹ má pa ràkúnmí wọn illa lil ma'kala àfi tẹ́ bá jẹ́ nú ẹ̀ bí sẹ́lámù ṣe rí ó nìyẹn so ẹ jẹ́ wá compare lónìí káwo ta ló wájú ànábì káwo ogun tí wọ́n ń jà lónìí ogun tá à ń bọ́ǹbù mọ́sálásí tá à ń bọ́ǹbù idp ogun tá à ń bọ́ǹbù ambulance tá à ń bọ́ǹbù school tá à ń bọ́ǹbù church tá la fi wá ànábì bẹ̀yẹn so àánú àti ìwà dáadáa ànábì ni ò wá mọ lórí èèyàn nìkan ó jáwọ́zà yẹn ilẹ̀ àyẹ̀wáàn ó tún bọ́ sára àwọn ẹranko lóye kó tá a bá lọ sínú sahihu muslim àdìsí kan wà àdìsí kan wà wọnú hahitan lirajul min al-ansar arákùnrin kan nú àwọn ará Medina yìí ló ní bíi garden yẹn ànábì bá wọnú ẹ̀ lọ́jọ́ kan bá ànábì ṣe wọbẹ̀ wọ́n ní fayida fihi jamalun ó bá rí ràkúnmí kan níbẹ̀ falama rọhahu eljamal bí ràkúnmí ṣe rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama hanna ló wá bẹ̀rẹ̀ sí máa dún mọ́ bí ràkúnmí ṣe máa dún wọ́zára fati ayiná lomi bá ń dà lójú ràkúnmí yẹn anabi sọlọ sàlám famasaha rasulillah sallallahu alayhi wa sallam ala zahrihi wa raqabatihi anabi agbọ́ọ́lé ràkúnmí lẹ́yìn ó fọwọ́ pa látẹ̀yìn wáyé ó fọwọ́ pa lọ́rùn fasakana ẹlẹjamalu ràkúnmí ni ò bá dún mọ́ ló bá dákẹ́ àrẹ́bà kọjú sàn sọ̀hábà táwọn abẹ́yẹn sábẹ́ ló bá ní ayukun sọ̀híbù hadal jamal táà ní ràkúnmí inú yín ẹ̀yin ìjọ mi fàkọ́lá fatamila lansọ́ọ̀rù arákùnrin kan bá jáde inú àwọn ará Madina ó ní wúwalí ya Rasulullah òjíṣẹ́ ọlọ́run èmi mú ní ràkúnmí ẹgbọ́n tá a níbi sọ fárákùnrin ó ní alátàtàkìláha alátàtàkìláha kírítọ̀ páyà ọlọ́run fi hadihil bahima alẹ́tì malakakalọ́hu ìyáha lára ẹranko tọ́lọ̀ ń kàn fún ẹ ní kápálẹ́ lórí yìí hmm. ẹranko tó yẹ pàgbára wo ká bọ́lọ̀ ń bá ní màálù nìkan kó yarí mọ́ wa lọ́wọ́ ó lè tu gbogbo olú yìí àbí hmm. bẹ̀rù ọlọ́run lára ẹranko yìí allati malakaka Allahu iyaha tó pọ́ lọ́hún kan fún ọ ní kápá lórí ẹ̀ ó ní inna hadal jamal ràkúnmí yìí bí ṣe ń sunkún tí ń dùn yìí ó ní yashkuli ń pariwo fún mi annaka tujayiruhu wa tudeibu wípé ní òun fóun ní dààmú ṣe fìtínà tó òun fóun ti pọ̀ ju òun sì ń fẹ́ bí pa òun. la ilaha illallah arákùnrin bá ń lò tọ́ ni nǹkan tí ìkànnì ní táfìmọ̀ fún àníṣe ọ̀sán bó ṣe sàánú àwọn èèyàn tó dá sí èèyàn bẹ́ẹ̀ ni ó dá sí ẹranko rahmatan lil alamin alamin including àwọn ẹranko inú àdìsí mi tí ó tún máa sọ fún abáníṣe ọ̀sán ṣe tún dá sáwọn ah, ẹran ah. ẹ wo àdìsí kan àníṣe ọ̀sán ó ní inna Allaha kataba al olólùwọ̀n ọba ó ṣe káṣe dáadáa sí gbogbo nǹkan ó ṣe ń tú láṣì ó kàn pa gbogbo nǹkan wọ́n sọ pé tó e dórí pé fàyídà kọtàlùtàn oúnjẹ tẹ́ ẹ bá pa nǹkan fa ahsinu al-qitla ó ní ẹ pa dáadáa ẹ wá pa kínní yìí tán wa idha dabahtum ẹ fẹ́ wá máa kún hmm. ẹ ẹ fẹ́ sáyẹn ẹran ó ní fa ahsinu dibha ẹ sá ṣe dáadáa sẹ́ran látara pé ẹ fẹ́ kún hmm. ó ní ẹ jẹ́ kẹran yìí ó sinmi kó tó di pé máa kún a ní pa lójú ẹsẹ̀ gẹ́gẹ́ bí inú ẹ̀kọ́ tá ànábì kọ́ àti dáadáa ànábì sẹ́ran kó jẹ́ pé lójú ẹsẹ̀ náà á sì wá gbé àgbéjúnú náà lábàámọ̀ sún ànábì náà kọ́kọ́ jó sinmi ájẹmí ó tán lára ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà kó ní kí ló tàbí tó ní àṣẹ dáadáa sí ó lẹ́yìn yẹn ọ̀bẹ tẹ́ ẹ fi dú ẹran ẹ̀rí pẹ́ ẹ pọ́n ó mú tẹ́lẹ̀ máa yún tí ó kọ́kọ́ á máa fìlì nira. la ilaha illallah sallallahu alaihi wasallam. wọ́n lè dẹ̀ ṣàfùrátà ọ̀bẹ tẹ́ fi gé yẹn ẹjí omi tápẹ́lẹ̀ kan náà yóò gé fẹ́ó ẹ wá fi lára balẹ̀ kó fara balẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ àwa wà wá lónìí àwa tá a fẹ́ máa sọ ẹnu jákujàku sáà níbi sọ̀rọ̀ sálá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lónìí wọ́n wàá mú àgbò wọn fún ní gbómu wọ́n fún mi lógógóró mu wọ́n fún sinapu mu wọ́n wàá máa fi wọ́n wọ́n pa wọn fi ń ṣe wọ́n fi wọ́n ṣe race wọ́n fi wọ́n ṣe géèmù wọ́n ni wọ́n máa kàn ẹ̀rọ mi wàá kàn níbẹ̀ gbàngbàngbàngbàngbà ọrùn rẹ̀ ó fi kán ẹ wà anábì tó wà nìyẹn o sallallahu alaihi wasallam anábì tó ṣàánú èèyàn anábì tó ṣàánú ẹranko ọlọ́run bá kí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sí bẹ́ẹ̀ ló la fẹ́ sọ ọ̀rọ̀ pọ̀. Ah, ìròyìn muhammad ọkọ̀ jáǹtẹ́nìkan lè sọ ìròyìn muhammad mi ọkọ̀ jáǹtẹ́nìkan lè wí o hmm. ẹ jẹ́ ká sọ nìyẹn fàwọn tó ń fẹ́ muhammad wa sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run ọlọ́run kọ́ máa bá anabi wa muhammad anabi lásìwájú ayé anabi lásìwájú lọ́run òun náà lọ̀gá àgbà ẹ̀rí tọ́wọ́ pé gbogbo ànábì ọlọ́run wọn bá fẹ́ tẹ̀lé èèyàn kan ànábì ni wọn bá fi ṣaṣáájú wọn yóò máa yà àwọn èèyàn lẹ́nu gbogbo ń tà ń wí gbogbo ẹ̀ lọ́wọ́ lákọọ́lẹ̀ ìwọ náà ṣèwádìí wa mọ̀ kó tó di pé kírísítẹ́nì ó ṣèwádìí èèyàn catholic tó ṣèwádìí inú ìwádìí rẹ̀ tó padà wá rí wípé àkọọ́lẹ̀ tóun bá wípé Muhammad yìí bó ṣe rí bó ṣe rí nìyí àìléyìí la ṣáájú gbogbo ẹ̀dánú ayé eléyìí lọ̀gá àgbà inú gbogbo àwọn tí wọ́n ti wáyé tí wọ́n ti lu ayé rí wọn náà tẹ̀ lórí Google wá bá ń bẹ̀ kódà o lè sọ the most influential man in the world yóò máa gbé ìwé rẹ̀ wá fún ẹ ìwé tí Michael Hart ṣe yẹn wà á rí i kà á bẹ̀. àwọn tán tẹ kọ́ ń tó pọ̀ ń pa anabi sàlám tán sọ̀rọ̀ ń pa anabi sàlám hmm. àwọn náà muslims ni àwọn náà kọ́ ń tó pọ̀ ń pa anabi tí wọ́n rí so ní gbogbo agbègbè ibi nígbà míì tó bá ní ẹnìkan tí ó gbọ́ lọ́n gbọ́ onífá kan aláwo kan ó sọ nǹkan pa náà mi ti ẹ fẹ́ gbọ́ mi fẹ́ fèsì tó mọ̀ wípé rú èèyàn bẹ́ẹ̀ òmùgọ̀ ló wà lára ẹ̀ kò mọ̀ nǹkan kan hmm. zalika mablaguhu minal ilm bó ṣe mọ olódo ni ẹ̀tọ́ ń sá bó tá a bá ń sọ ń sìn bẹ́ẹ̀ tá a bá láfẹ́ máa sọ̀rọ̀ nípa pé òòṣà òòṣà táwa ń pè ní kìnnìkan nàìjíríà lónìí báyìí kò ní jóòṣà lọ́dọ̀ amẹ́ríkà bẹ́ẹ̀ ni àwọn ò ní gbàgbọ́ nú ẹ̀ ó wá fẹ́ máa compare ànábì sàlám pẹ̀lú ọba àlú kan hmm. nílẹ̀ yorùbá wàá máa compare pẹ̀lú ànábì tí influence ẹ̀ tó kárí gbogbo ayé ànábì sàlám pé bó ṣe kírun bẹ́ẹ̀ ni ẹ ṣe ń kírun lamẹ́ríkà eh. bẹ́ẹ̀ ni ẹ ṣe ń kí ní London eh. bẹ́ẹ̀ ni ẹ ṣe ń kí ní Germany bẹ́ẹ̀ ni ẹ ṣe ń kí ní Saudi <laughs> bí ibo bá kírun bá a ní ṣe kí ni kò ní sọ pé mi ò lè ṣe báyìí kókò ní kàfátíà kó kàfátíà ó fẹ́ sẹ́yìn yẹn sẹ́wọ̀n ó yẹ ká ti mọ̀ pé irú báyẹn yẹn nǹkan kan ti rọ́ǹgì pẹ̀lú ẹ̀ka sọ̀rọ̀ báyẹn jẹ́ àfàwọn báyẹn lẹ̀ ká wẹ̀wọ̀. ọlọ́mọ sàjárì yé pẹ́ ọlọ́mọ lọ́dọ̀ ọlọ́mọ láìla ìlọ́lọ́ àní dá lóhùn a sì máa dá wọn lóhùn torí pé wọ́n ń ẹlòmíì ń bẹ tí làákà èrò tó nǹkan hmm. òun náà gbọ́ tí wọ́n fẹ́ mọ àfi náà wá sàlàyé pé tí wọ́n wíyàn orí bẹ́ẹ̀ bó ṣe rí bó ṣe rí nínú àlàyé lẹ́gbọ́n yẹn anábì wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ wàláhì tàlá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé ní àìpẹ́ yìí náà tá a gbé àwọn afáwà kan wá àwọn náà sọ̀rọ̀ nípa sídìkù nàbí báwo la nàbí ṣe jẹ́ lódodo wọ́n ti sọ̀rọ̀ nípa àmánà tó nàbí báwo la nàbí ṣe jẹ́ oní àmánà táwọn ará mọ́kà gangan fúnra wọn kún àti ẹ̀sìn òtí ẹ̀sìn islam òtí ìdéngbà náà mm. tí wọ́n ti sọ ní alẹ́ amin mm. asọ́dẹ́kọ̀lá amin sẹ́mà mm. wọ́n ti ẹ̀wọ̀ ọ̀rọ̀ ti lọ lórí ànábì wa muhammad sallallahu alaihi wasallam wọ́n ti wọ́n mùsùlùmí òdodo tó jẹ́ mùsùlùmí má jẹ́ kẹ́nìkan wọ́n fọ̀rọ̀ kankan tàn ọ́ jẹ ìwọ fúnra ara rẹ ni ó ṣèwádìí ṣe research fúnra ara rẹ kó torí pé ó decide ọlọ́run níjà sọnù o ọlá nàbí lọ́dọ̀ afáwa àdúgbò ẹ̀kọ́ lọ́wọ́ yín nígbà tẹ wá níjẹ̀jọ àwọn èèyàn ń béèrè nọ́mbà yín lọ́wọ́ mi ṣùgbọ́n mo ní pé tẹ bá padà wá ẹ máa yanjú ẹ inṣàlá ó máa wù mí ẹ fún àwọn ará ilé nọ́mbà yín fáǹfààní àti tó bá ní béèrè kan àbí méjì tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín nípa ọ̀rọ̀ ẹ̀sìn torí sẹ́tẹ̀ gbé dání náà nìyẹn. zero eight zero thirty two eighty three eighty one seventy three. again. zero eight zero three two eight three eight one seven three. tó nọ́mbà afáwà sheikh Imam abdullatif ọmọlóye náà lẹ ti gbọ́ yẹn pẹ̀lú ọgọ́rọ̀ insha Allah ta'ala ọjọ́ mẹ́jọ láti máa pàdé tátún gbà fáà mi wá sórí ètò yìí tàpé ní alihikima orúkọ tèmi náà ni alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà fáǹfààní yìí tẹ́ bá wá fẹ́ béèrè béèrè kan lórí ètò abẹ́yìn náà fẹ́ wá sórí ètò yìí bóyá àfààní ẹ̀ ìwọ náà fẹ́ wá oní mẹ́sẹ̀gì tó fẹ́ pàṣẹ fáráyé ìwọ náà wá sórí ètò àbọ̀ lẹ́yìn kan tán lè sponsor rẹ pé ah àfààní mi àwọn ọmọ mi ní bàbá olówó kan lẹ́gbẹ̀ẹ́